àwọn ìjọ ahmadiyya àwọn tó ní kọdíyà níyà àwọn tó ní làhọríyà káàkiri gbogbo àgbáyé wọn kì ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. mirza gulam ahmadu lànábì àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya. múritádọ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o amadíyà tí wọ́n ń ṣe. masihu tá à ń retí Ìsá ọmọ mariama kì í ṣe gulam ahmadu torí aláwo kò rán níṣẹ́ bí kò sí èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́ kọ́dìyà níyà kí gbogbo wa lọ́ọ́ mọ̀ dájú. okpuro na miriza gulam ahmadu pẹ̀lú nájímù ilẹ̀rọ okpuro ní gbogbo wọn o kàláwù fìṣọ ṣọwa kámẹ́dì kẹfẹ́rí o bi ìjọ àwọn tijaniya pẹ̀lú ìjọ àwọn shia kàláwù lawa nibe mirza gulam ahmadu àti shehu ahmada tó lẹ́sìn tìjáníyà pẹ̀lú ibrahim niyas kó kúrọ ní gbogbo wọn o ẹ jẹ́ ká padà sínú súnà súnà ànábì muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó sì jẹsẹ̀ dé òpin ká láwùrán wá ṣe o. kó fi súnà rẹ̀ borí o. bisimilahi walhamdulilah wasalaatu wasalaam ala nabiyina muhammadin wa ala alihi wa ashabihi wasalaamu alaykum. ورحمة الله wabarakatuhu mo kí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa ní kíkí ti Islam mo kí wa káàbọ̀ sí ìkànnì Taalim TV mo kí wa káàbọ̀ sí ìjókòó wa tí a pè àkórí rẹ̀ ní asòfíà. As ذات الطريقة خالفت الإسلام ní ọjọ́ tòní ọjọ́ òní ní ọjọ́ alhamis ọjọ́ òní ní ọjọ́ alhamis déètì òní ní ogúnjọ́ twenty eight oṣù àkọ́kọ́ alimuharram ọdún fourteen forty four. ogúnjọ́ oṣù àkọ́kọ́ ọdún fourteen forty four. ẹ̀yin olùgbọ́ mi. ibi tí a bá ọ̀rọ̀ dé lábẹ́ agbọ́n ni ọ̀rọ̀ wa àsòfíà zátù tọ̀rí ikọ́ khalafat al-islam ẹ̀sìn ẹ̀sìn onítọ̀rí kọ̀ lòdì sí ẹ̀sìn islam ẹ̀sìn sufi onítọ̀rí kọ̀ lòdì sí ẹ̀sìn islam àwọn kan lè mọ̀ rò wípé èyí ọjọ́ wo ni ẹ̀tọ́ fẹ́ kúrò lórí àlámọ̀rí yìí á kúrò lórí rẹ̀ láìpẹ́ á parí ẹ̀ gbogbo tó bá ní bẹ̀rẹ̀ náà ló máa ń ní òpin ṣùgbọ́n Yorùbá sọ wípé a kì í kó imí tán ní àkìtàn ká sọ pé kinní kan tó ń rùn bẹ́ẹ̀ sótìyé a kì í kó ìmí tán ní àkìtàn ká tún wá ní kinní kan tún rùn bẹ́ẹ̀ ohun tó bá tún rùn bẹ́ẹ̀ tá a bá ti mọ̀ pé nǹkan kan tún rùn bẹ́ẹ̀ ká gbìyànjú ká kíyà rẹ̀ ní. ṣé wá rí jókòó tààrọ̀ yìí mo fẹ́ sọ kátígórì àwọn èèyàn tó kàn. nọmba one ọkàn àwa mùsùlùmí onísùnà nọmba two ọkàn gbogbo onísúfí gbogbo onísúfí ní tilé toko wọn ìbáàjẹ́ òtìjàníyà ìbáàjẹ́ òkàndòríyà ìbáàjẹ́ oníṣàbìlíyà ìbáàjẹ́ oníkàlùwàtíyà ìbáàjẹ́ oníwẹ̀síyà tàbí kàtìmíyà tàbí nàkṣàmbàdíyà gbogbo wọn pátápátá lọ́kàn. bó tilẹ̀ já sí wípé ẹni tó sọ̀kù ọ̀rọ̀ òun ni bàbá onísọ̀látù sádìkì ìsọnu oníkọ̀dìríyà ni àwọn oníkọ̀dìríyà ni wọn ṣùgbọ́n àtòníkọ̀dìríyà o àtònítìjàníyà o àtònínàṣàmbàdíyà o àtòníhùwẹ̀síyà o gbogbo wọn pátápátá ni wọ́n kóra wọn jọ sí abẹ́ àlìsùnmú àlìjàmì ni wọ́n kóra wọn jọ sí abẹ́ orúkọ àpapọ̀ orúkọ tó kó gbogbo wọn pọ̀ nínú ìlànà wọn orúkọ tó kó gbogbo wọn pọ̀ nínú ìjọsìn wọn nínú àdìọ́kàn wọn oníkíni asòfìyà tàbí àtàsọ́wùf. so ọ̀rọ̀ tààrọ̀ ìtì mo sọ yìí a ti yanjú àwọn éríà kan tó ga sí pé direct to kọ̀dìríyà ni. bẹ́ẹ̀ náà la ti sọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú pé ó direct sí àwọn oníṣúfi generally èyí tí mo tún wá fẹ́ sọ láàárọ̀ yìí insha allah ó tún wá ní ṣe pẹ̀lú kátígórì yẹn mẹ́ta. المسلمون أهل السنة والجماعة وأهل الصوفية lẹ́yìn náà ọ̀rọ̀ tó wá mọ̀ọ́mọ̀ tó wá kan àwọn tí a lè pè ní abánikẹ́dùn àwọn abánikẹ́dùn àwọn abánikẹ́dùn yìí àwọn ní tiwọn group méjì ni wọ́n àwọn abẹ́nikẹ́dùn kan bẹ tó ga sí pé alùsùnà ni wọ́n tí wọ́n ń bá àwọn oníṣúfí kẹ́dùn pé àá ẹyẹ kò bọ̀ oṣúfí máa ara àwọn tó dáa nínú wọn kì í ṣe gbogbo wọn náà ni ó ṣe burú fún un àrí àwọn abánikẹ́dùn bẹ́ẹ̀ nínú àwa alùsùnà a tún wá rí àwọn abánikẹ́dùn bẹ́ẹ̀ náà lára àwọn Súfí irú àwọn abánikẹ́dùn bẹ́ẹ̀ nínú àwọn onísúfì yìí àwọn tí wọn àwọn kìí ṣe mùrídì ẹnìkankan ṣùgbọ́n tí wọ́n bá dé ìjókòó kan tí wọ́n bá ju sọ̀látòlè fáàtì lẹ̀ àwọn náà jẹnu wújẹwújẹ rẹ̀ tán bá dé kan tán bá ju sọ̀rọ̀tù sábìkì lẹ̀ àwọn náà jẹnu wújẹwújẹ rẹ̀ tán bá dá akọ ṣéwù Ahmad Tijani àwọn náà sọ pé rọ̀díyà Allahu ta'ala fún àwọn eléyìí wọ́n ṣe mùrídí tí wọ́n àwọn ò gbọ́wọ́ o wọn ò gbọ́wọ́ o ṣùgbọ́n wọ́n wò wípé why do we need to against this set of people. Why do we need that? Ṣé sinú ọ̀kan ni wọ́n ń ṣe ni? Eh? So, kàtígórí àwọn abánikẹ́dùn yìí, ọ̀rọ̀ kan yìí, ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí i, àwọn tẹ́bà mi pè pé mo tún ti wà live kí wọ́n máa bọ̀ láti wá gbọ́n tí mo tún fẹ́ sọ láàárọ̀ yìí àwọn alùsùnà ara wa ẹ bá ń pè wọ́n torí pé wọ́n ń pẹ̀lú mi lálùsùnà ni kì í ṣe kó jẹ́ àfẹ́sìn mùsùlùmí òní tàbí tọ́líbùlù ẹlìmì ni ẹ mi pè bóyá ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ ní kí ó ní o bóyá wà ní skul ní o bóyá tètè kẹ́kọ̀ọ́ parí tó kà máa ń dọ́wọ́ àṣì káàkiri pé tiẹ̀ lọ́dọ̀ àwọn àfa súnà ẹ bá mi perú wọn ẹ ìnváìtì wọn wá ẹ sẹ́ndì líǹkì sí wọn ẹ sẹ́ndì bẹ̀sẹ̀ máa ń pera yín ẹ notifáì wọn. àwọn tó bá tún wá jẹ́ onísúfí generally yálà oníkọ̀dìríyà ni o onítìjàníyà ni o oníṣàbílíyà ni o ẹ ìnváìtì àwọn náà kàtígórì kẹta wọ́n wá ní àwọn abánikẹ́dùn àwọn abánikẹ́dùn kan bẹ láàrin àwọn alùsù náà tí wọ́n ń ṣe ìkẹ́dùn fún àwọn onísúfí àwọn abánikẹ́dùn kan tí wọ́n ń bẹ táwọn ẹsẹ̀ mùrídì tí wọ́n tí wọ́n kàn jẹ́ ordinary muslim tó ga sí pé tí wọ́n bá jókòó alùsù náà tí wọ́n bá ka sọ̀lá sí Ibrahimiyya wọ́n á bá wọn kà tí wọ́n bá dé jókòó ní bídíà àwọn súnfí tí wọ́n bá ń ka sọ̀làtòlì fáàtì lọ́dọ̀ àwọn tìjàníyà wọ́n á bá wọn kà á bí wọ́n ti ẹ̀mọ́ kà dáadáa wọ́n á jẹnu wújẹ́wújẹ́ tí wọ́n bá tún wá dé jókòó kan bí wọ́n jókòó súná ọmọ àbí jókòó gbéyàwó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́mbà ní sàlátù sáàbìkì fàtíà sàlátù sáàbìkì wọ́n tó bá wọn kà á bí wọ́n ti ẹ̀ mọ́ ká àwọn ajẹnu wújẹ́wújẹ́ tí mo wá gbọ́ pé ẹnìkan ń takò wọn àwọn àmọ́ wọ́ndà pé why do we need to takò wọn why you don't need that àwọn náà gbìyànjú ní gẹ́gẹ́ bí ẹ̀yin tẹ jẹ́ alùsùnà náà ṣe ń gbìyànjú sí <laughs> abánikẹ́dùn ni wọ́n <laughs> gbogbo ẹ̀yin abánikẹ́dùn ọ̀rọ̀ kan yìí ọ̀rọ̀ ṣe kí ni ọkàn yìí ní àárọ̀ yìí insha allah ohun tí mo fẹ́ sọ kò pọ̀ rárá kò pọ̀ ọkẹ̀nu ni ọkẹ̀nu àkọlé tí mo fẹ́ kú joko tààrọ̀ yìí ni alifariku bayna sunna wa sufiya. وأهليهما وأهليهما الفرق بين السنة وأهل السنة وبين الصوفية وأهل الصوفية إياتو tó wà láàrin àti súfí ìyàtọ̀ tó wà láàrin alùsúnà àti alùsùfíyà nítorí wípé hmm, tí a bá ṣe contrast tí a bá contrast tí a bá sọ the similarities the differences tó wà láàrin sunna àti àsòfíà tá a sì ṣe yàtọ̀ láàrin ahàlùsúnà àti ahàlùsòfíà a ń tó ń rùn lákìtàn sí kù ohun tí ń rùn nínú àkìtàn ó sì kù ó kù tí bá ní kí ẹ lè mọ yanjú ẹ̀ fún ara yín pé okay o oh, tell me the differences between asunna wa asufiya àti differences between ahalusunna wa alusufiya ah ẹ gbìyànjú o pẹ̀lú àwọn nǹkan tẹ́ ti gbọ́ ṣáájú ẹ gbìyànjú o ṣùgbọ́n ah, àwọn ibìkan bẹ́ẹ̀ tó jẹ́ kùnkùndùn rẹ̀ ẹ̀yin mọ̀ gẹ̀ẹ́tì ẹ̀ ẹ̀já jọ wá ṣe báyìí láàárọ̀ tòní ẹ̀já jọ ṣe báyìí láàárọ̀ tòní gbogbo tí mo ti ń bá bọ̀ lórí ọ̀rọ̀ sófì lẹ́nu ìgbà tí mo gbé igbá wá sí jáde síta nínú ayé mi láti 1986. kì í ṣe immediately tí mo bẹ̀rẹ̀ wá sí ni mo ṣe késẹ́ẹ̀tì àṣírí sàbàtúrì fàátì tani sufi àròjàre amadiya rárá o rárá o 1986-87 ni mo ti bẹ̀rẹ̀ wá sí tí mo ti ń takò wọn tí mo ti ń takò wọn tí mo ti ń ṣàlàyé ìṣìnà wọn fún wọn pé ìṣìnà lélẹ́yìí but pé màá ṣe késẹ́ẹ̀tì jáde lórí wọn àìdíà yẹn ó wáyé ní 1990s early 1990s. gbogbo tó wá jẹ́ òye mi látìgbà náà torí àásùn àwo lórí bí ọlọ́run ṣe ń la gbogbo mùsùlùmí kúrò lọ́wọ́ àwọn onísúfí tí súfí ò lè padà síbi tó ti wá tí ó ti padà sí Yunan tó ti wá according to ọ̀kanú àwọn àfáà wa tó sọ bẹ́ẹ̀ tí ó padà sí ibi tó ti wá àwọn òní yé máa sọ̀rọ̀ pẹ̀lú ògùn Allah tọ́ jẹ́mà ìyàtọ̀ mọ́kànlá kan bẹ̀ ìyàtọ̀ mọ́kànlá kan bẹ̀ tí mo rí tùjọ tó jẹ́ ìyàtọ̀ láàrin súnà. àti àsòfìyà tó tún jẹ́ yàtọ̀ láàrin alùsùnà àti alùlùbídìà ẹ máa bá mi ká lọ. àwọn ìjọ ahmadiyya àwọn tó ní kọdíyà níyà àwọn tó ní làhọríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. mirza gulam ahmadu lànábì àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya múritádọ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. masihu tá ń retí. Ìsá ọmọ Màríyàmá kìí ṣe Gulam Ahmadu torí aláwo kò rán níṣẹ́ bí kò ṣe èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́kọ̀ di ìyá níyà kí gbogbo wa lọ mọ̀ dájú kó kúrò ní Mírízà Mírízà Gulam Ahmadu pẹ̀lú nájímù ilẹ̀ rọ ó kúrò ní gbogbo wọn o kàláwù ìṣọ́ ṣọ́wa káàmọ́dì kẹfẹ́rí o bí ìjọ àwọn ahmadíyà pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú ìjọ àwọn ṣíya kàláwù làwa níbẹ̀. mirza gulam ahmadu àti sheu ahmada tó lẹ́sìn tìjáníyà pẹ̀lú ibrahim nìyà. rọ ní gbogbo wọn o ẹ jẹ́ ká padà sínú súnà súnà ànábì Muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó sì jẹsẹ̀ dé òpin ká láwùrán wá ṣe o kó fi súnà rẹ̀ borí o. tọ́ ọlọ́run mi ṣe o jẹ́ kí súnà ta fẹ́ kó borí ìwọ náà ló ó borí o kì í ṣàwa o. <clears throat> ìyàtọ̀ láàrin súnà àti sòfíà ìyàtọ̀ láàrin áàlù súnà àti áàlù sòfíà ìyàtọ̀ alákọ̀ọ́kọ́ àsùnà kẹlìmọ́tún mọ̀júdàtún fìlìkùrán wal ahadith annabawiyya kẹlìmọ̀ súnà kẹ́límà súnà ó ń bẹ nínú alukur'an ó sì ń bẹ nínú hadith anabi sallallahu alayhi wa sallam kẹ́límà asúnà bá a ṣe pé yẹn o ó wà nínú alukur'an ó tún wà nínú àwọn hadith anabi wa muhammed sallallahu alayhi wa وأما كلمة الصوفية أو التصوف فلا توجد في القرآن ولا في حديث واحد ثابت ولا في حديث واحد ثابت ṣé wàá rí ní ti kẹ́límà àsòfíà tàbí àtàsọ́wùfù ààrí rárá ààrí kẹ́límà yẹn bá ṣe pé yẹn àsòfíà ló pè ní tàbí ó pè ní àtàsọ́wùfù òun ló pè ní ààrí rárá nínú kùránì àṣírí rárá nínú àdíìsì ẹyọ kan alàlẹ́ àkọlù kó tiẹ̀ jẹ́ àdíìsì ẹyọ kan ààrí ń bẹ̀ kádìsì yẹn náà sì jẹ́ tó fẹsẹ̀ rinlẹ̀ ààrí ààrí ààrí ààrí <laughs> yàtọ̀ yẹn lágbára o ó lágbára gan ni o nítawọ̀n kan ń pè lẹ́sìn lónìí nítawọ̀n kan ń pè lẹ́sìn lónìí táwọn kan ń pè ńlànà ẹ̀sìn káwárí kan kámọ́rí kan nínú kùránì àtàbí ìsìn àrí súnà súnà tó láì kẹ́lí náà súnà àrí kùránì. súnátù láì súnátù rọ̀súlì láì àwa bá nínú àdíìsì rẹ́gẹ́dẹ́ àwa wọnú àlùkùránì wò láti súrọ́tù rìfátíà títí dé orí súrọ́tù nẹ́ẹ̀sì àwa rí kẹ́límọ̀ àsùfìyà àti a tún wá bọ́ gbogbo àdíìsì tó gbogbo mílíọ̀nù tàbá fún ní nọ́mbà tó wọ́wọ́ tí kẹlímọ́ọ̀tì ẹ̀ tó lé ní tírílíọ̀nù kẹlímọ́ọ̀tì tó wà nínú àdíìsì kọ̀ọ̀kan tàbákà ní one two three four five ó lé ní tírílíọ̀nù àwárí kẹlímọ̀ àsùnfìyà tàbí àtàsọ̀wùfù nínú àdíìsì ìbágásí wípé lódodo ni àsùnfìyà ó jẹ́sìn ó jẹ́ ara ẹ̀sìn ìsìláàmù àìbárí kẹ́límọ̀ àsùfíà tàbí àtàsọ́wùfù àbárí kò sí nínú kùránì kò sínú àdíìsì báwo ni nǹkan tí ò sínú kùránì tí ò sínú àdíìsì ànábì báwo ló ṣe fẹ́ jẹ́ ìlànà ẹ̀sìn àpèjúwe rẹ̀ kó lè yẹ dáadáa torí àwọn kan bẹ tó dá sí pé wọn ò tètè gbọ́rọ̀ yìí lápá jùlọ àwọn tí afẹ́fẹ́ sákìyèsí àwọn oníṣòfin tí kristian bá wá bá wa tó ní ẹgbà jésù sí ilé ayé yín o torí pé jésù ó kú sí orí igi àgbélébùú nítorí ẹ̀ṣẹ̀ àwọn ẹlẹ́ṣẹ̀ fáwọn abilérè pé dàpọ̀ kí lórúkọ ẹ̀sìn yín yóò wà ní christianity yóò ní christianity àwọn àmì òkè kìrìsìtẹ́nìtì ló kọ ẹ̀sìn yín kí ni tíra ẹ̀sìn yín yóò ní bíbélì àwọn abílẹ̀ lè pé dàpọ̀ ọwọ́ ìdí mo kàn tó fẹ́ bí ó lè rí ẹ̀sìn ní wípé the word Christianity bá mi mú jáde from your Bible. Bible is more than two hundred versions tó wà lórí igbá more than two hundred versions tó wà lórí igbá mú bíbélì kan jáde tí the word Christianity tó ti wà ń bẹ ah, yóò wá bẹ̀rẹ̀ tán yóò wá bẹ̀rẹ̀ àròyé àròyé asán yóò wá bẹ̀rẹ̀ ìtàn ìjàpá àti yọ́nìbo ṣe é rí ìtọ́sílẹ̀ ní pé ìgbà kan àwo kan á nípò ṣe bí kìrìsẹ́nìtì ló pẹ̀ sí yín kìrìsẹ́nìtì náà ló ti ń lọ wá ń píríṣì fún mi ìsàlẹ̀ rí nínú tírà tó pè ní tírà ìsìn rẹ ayíbá amọ̀ tí ń bá déwájú ọlọ́run tó bá ń bá sọ wípé Show me the name of your religion from your book. Show me the name of your religion from your book. Kí n wá wá sí, yá kọ́kọ́ wá láti rí ayé ìná, kí n ti ha sórí, sọ́sẹ́ má bí mílíọ̀nù lọ́rùn tààràtà ibẹ̀ ni màá lọ sí fọ́lọ́hùn wọn ò ní rí christianity láti genesis the revelation the word christianity wọn ò ní then how dare you calling me to a name of religion not in your book go away go away go away from my sight you are inviting me to a religion of which its name is not mentioned at least once in your Bible, in your let me say, in your Bibles. Likewise, we now say to these fellow Sufis, we say, just show us from Quran where asufia or atasawuf appears. A verse that contains the word asufia or atasawuf show it to us. Ẹ fi hàn wá. Áyà tí ó ní kẹ́límà àsùfíà tàbí àtàsọ́wùfù nínú ẹ fi hàn wá nínú Kùránì, no problem alukurani àti àdìsí náà ń tíra wa ìpìlẹ̀ àdìsí wo ní kẹ́límọ̀ àsòfíà tàbí àtàsọ́wùfù ló ti jẹyọ ẹ̀rẹ̀ wa ni ẹ̀ ìta ìpè ní sòfíà ẹ̀hún náà ni ẹ̀ ìrántí ọlọ́run ẹ̀yìn ìtọrọ àforíjìn ìsọ̀tàlátù fànẹ́bí àmú ti gbọ́ ohun tó ń sọ sẹ́ẹ̀ mo ti gbọ́ ohun tó ń sọ àlóòkọ yẹn gẹ́gẹ́ mú jáde orúkọ tó lóko ìrántí ọlọ́run eh, ìtọrọ àforíjì ọlọ́run ìṣe àfàlátù fámẹ́bí muhammadu mú jáde fún mi. ṣé ààrí islam ní kùránì al-islam ó wà ní kùránì náà inna dina inda lọ́hí al-islam. sáà tún wá rí àwọn nǹkan tí islam kó sínú sáà rí ní kùránì a rí ní kùránì náà. same thing with as-sunnah àríkẹ́límọ̀ as-sunnah nínú Quran mo fi hàn yín lánàá nínú súra oríṣi mẹ́ta súra Fatir wà ń bẹ́ẹ̀ tu Fatir tu le Fatir ìkẹta ẹgbẹ́ súratu lè Ahzab as-sunnah ó jẹyọ láyè méjì méjì méjì nínú àwọn súra yẹn. súnà tí kẹ́límà yẹn tí wọ́n ṣe ìdọ́fà rẹ̀ sí Allah ó túmọ̀ sí pé súnà ń bẹ súfíà ni ò sí ní Quran. atúwàwọnú àdìsí atúwárí àwọn kẹ́límà asúnà kẹ́límà asúnà súnàtú rasul súnàtú nàbí alaykum bi súnàtì akidi bi sunnati rasul àtúbà ń bẹ̀. ayé kẹ́límọ̀ sún fi wá tàbí bíi pé láàyù ìjàdù láàtù ìjàdù tàbí láàyù ìjàdù láàyù ìjàdù àtàsọ́wọ́ àwìsòfíyà ayé tàbí bíi pé láàyù ìjàdù fil Qur'an wala fil hadith láàyù ìjàdù àárín. àárí láti 1980 ni mo ti gbé ọ̀rọ̀ jáde ní gbogbo bí tí bá ti lọ ṣe wá àfikún ẹ wá the word sufi sì mí gẹ́gẹ́ tẹ́ ẹ takúlé lórí pé sufi ni yìí gẹ́gẹ́ sufi yà yìí àbí àtàtọ́rùfì gẹ́gẹ́ aina huwa fil Qur'an wa aina huwa fil hadith. jáde náà kò sí ṣé orúkọ ẹ̀sìn orúkọ ìlànà tí ò sínú kùránì orúkọ ìlànà orúkọ ẹ̀sìn tí ò sí nínú hadithi lẹ́ni káwá ṣe à. ẹ́ ṣó lẹ́ni káwá ṣe no no no no no no. no. rárá kò jọ kò jọ ìyàtọ̀ àkọ́kọ́ nìyẹn o àríkẹ́lì wọn àsùnà eh, fil Qur'an atúri nínú àwọn àdìsá nẹ́bí tó fẹsẹ̀ rinlẹ̀ àwọn àríkẹ́lì mọ́ àsùfíyà tàbí àtàsọ́wùfù nínú kíni o nínú Qur'an àti inú àdìsí aláǹtàwí náà ni ó ní sufi is a part of purity òun kìínú lọ́dọ̀ ara rẹ̀ àbọ̀ fẹ́ sọ fún mi pé gbólóhùn tó sọ yìí pé sufi is a path of purity sọ́wà ní kùránì bẹ́ẹ̀ sọ́wà ní àdìsí bẹ́ẹ̀ ohun tí ò sínú kùránì tí ò sínú àdìsí lẹ́sọ̀ dẹ̀sìn lẹ́sọ̀ dìlànà àwọn òní gbà á àní gbà á àní tẹ́wọ́ gbà lọ́wọ́ yín. ìyàtọ̀ kejì ma'ana wa ta'arifu sunnati rasulillahi sallallahu alayhi wa sallam inda ahli al-ilmi تعريف مطابق للغة العربية للغة العربية مئة في مئة ìtumọ̀ àti oríkì tí wọ́n fún ohun tá à ń pè ní súnátù rọ̀súùl súnátù nàbí yìí súnátù rọ̀súùl láì ìtumọ̀ àti oríkì tí wọ́n fún táwọn àfẹ́ẹ̀sìn sọ pé ìtumọ̀ súnátù rọ̀súùl rèé o oríkì rẹ̀ nìyí o wọ́n fún ní oríkì kan tó ṣe wẹ́kúwé èdè lárúbáwá par excellence mia fi mia tó ga sí pé par excellence ni hundred hundred ni wàhíyá kí wà lórí kì tí wọ́n fún sú sí tí wọ́n fún àsùnà òun náà ni pé kúlù mọ́ ùdífà ila rasulillahi sallallahu alayhi wa sallam wa thabitun anhu gbogbo nǹkan tí wọ́n bá ṣàfitì rẹ̀ sọ́dọ̀ ànábì muhammadu tí nǹkan náà sì rinlẹ̀ pé bẹ́ẹ̀ lórí ó wà lára ànábì min nínú ọ̀rọ̀ ni wà amalin nínú ìṣe ni wà nínú ìfi nǹkan rinlẹ̀ ni kí sàábé kan ṣe nǹkan kankan kánẹ́bì sí àpúrúfù ẹ̀ nígbẹ́sẹ̀kìrì wàwá fi hulukin tàbí ìròyìn ìwà ànẹ́bì ni wàwá fùkálíkìn tàbí ìròyìn ìrísí bánẹ́bì ṣe rí structurally èyíkéyìí nínú àwọn nǹkan wọ̀nyí tí wọ́n bá ṣe àfi tiẹ̀ sọ́dọ̀ àdébíwá muhammadu tí àwọn onímọ̀ nípa àdíìsì sì kọ̀ǹfàmù ẹ̀ bẹ́ẹ̀ òun ni wọ́n ń pè ní súnátù rọ̀ṣùl <laughs> òun ni wọ́n ń pè ní kí ni súnátù rọ̀ṣùl ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ ànábì súnà rẹ̀ ni ìṣe rẹ̀ súnà rẹ̀ ni ohun tẹ́nìkan ṣe tó fara mọ́ súnà rẹ̀ ni bó ṣe bó ṣe máa ń ṣe súnà rẹ̀ ni nínú ìwà rẹ̀ bí aláwọ̀ ṣe ṣẹ̀dá rẹ̀ tó pé pété àbáǹgò báyìí á sọ pé irun ẹ̀ orí bákan èjìká ẹ̀ orí bákan bọ́dì ẹ̀ orí bákan súnà rẹ̀ ni gbogbo nǹkan tá a bá lè ṣe àfitì rẹ̀ sọ́dọ̀ ànẹ́bì là ń pè ní súnà ànẹ́bì ẹnu àwọn àfáà sì kò lórí ẹ̀ ìtumọ̀ tí wọ́n sì fún yẹn oríkì tí wọ́n fún yẹn ó sì wẹ́kùn tí ó sì wẹ́kùn tá à ń pè ní súnà tọ́ba lọ wọnú dictionary mini wọ́n túmọ̀ sunna sí ìṣe ẹnìkan ojú ọ̀nà ẹnìkan ìlànà ẹnìkan okay wà mà màánà wàtàríf àsòfíà àwìtàsọ̀wùf kúlùhà kúlùhà wà mà màánà wàtàríf àsòfíà tasawuf fakulluha goyir mutabikin lilugatilẹ̀ àrọ̀bìyà gbogbo ìtumọ̀ gbogbo oríkì tí wọ́n wá gbé kalẹ̀ fún tí ń jẹ́ àtàsọ́wúfù tàbí àṣòfíyà gbogbo ẹ̀ pátápátá goyir mutabikin lilugatilẹ̀ àrọ̀bìyà ìkankan ò bá láńgbèjì lágbàwá lọ́mọ́bẹ̀ẹ́ gbogbo ẹ̀ ló lulẹ̀ gbogbo ẹ̀ ló lulẹ̀ bí irú eléyìí tẹ́nìkan kan lẹ́ẹ̀kan tó ní sufi is a part of purity ó lulẹ̀ ó lulẹ̀ ohun tí wọ́n wí sí ọ lẹ́nu ohun tí wọ́n ká sí ọ lágbárí ó ló ń sọ. the word sufism kò bíbi kankan ní ìtumọ̀ ojú ọ̀nà mímọ́ a part of purity ojú ọ̀nà mímọ́ kò fi ibì kankan túmọ̀ sí. ilá wáhìdán àti ìtumọ̀ kan ló wọlé nínú gbogbo ìtumọ̀ táwọn súnfí dààmú lé lórí tẹ́ máa fún tẹ́ máa fún súnfí wọn. ìtumọ̀ kan náà ni pé wàhùwà anasufiya misbatun ìlà lapsi òun náà ni pé kẹ́límọ̀ sùfíyà yẹn o ọ̀rọ̀ orúkọ tá a ni látara lápsùsù wíwọ aṣọ tí wọ́n fi irun àgùntàn hun wíwọ aṣọ tí wọ́n fi kíni irun àgùntàn torí tó bá mọ sùfíyà eh, wà ọmọdé. fa àtògbà kẹsìrọ̀ lẹ́yìn fa àtògbà kẹsìrọ̀ yẹn yá nísìbà yá nísìbà ó ti mọ̀ tí mo fẹ́ ní yá nísìbà tí wọ́n fẹ́ ṣe àfitì nǹkan sí nǹkan nínú èdè lárúbáwá tí wọ́n sì fẹ́ kó jẹ́ ọ̀rọ̀ ẹyọ kan péré tí wọ́n fẹ́ lu ọ̀rọ̀ méjì bíi áálù bíi ashab bíi zu ok tí wọ́n fẹ́ ṣe àfitì nǹkan sí nǹkan tó ga sí pé a single word náà ni wọ́n á lò wọn ò ní lo two wọn ò ní two words fún so yáà tí wọ́n á lò fún yáà mushadada onípè ní yáà nisba so wọ́n sì fi táàmù ọ̀dùkútọ̀ wọ́n fi parí rẹ̀ so yọ̀wà máa jẹ́ sùfíyà so ìpìlẹ̀ sùfíyà noun tí wọ́n tó kírètì another noun jáde látara rẹ̀ oní sùf sọ́ọ̀dù wáòmọdì àti fa suuf kí wàá ní jẹ́ suuf lárúbáwá irun ẹran àgùntàn irun ẹran àgùntàn go for it look it up from your dictionary sọọd wáòmọdì àti fa irun ẹran àgùntàn ló ń jẹ́ bẹ́ẹ̀ kìí ṣe mímọ́ kìí ṣe ìsúnmọ́lọ́wọ́ kìí ṣe ìtànsínú ọlọ́run suf sọ́ọ̀d wọ́ọ̀mọ̀dì àti fa ìrìn ẹran àgùntàn dámù suf oní àsùwàf dámù suf oní kíni o àsùwàf àsùwàf yìí òun ni kẹ́límọ̀ tí kùránì lò àsùwàf. òun ni kẹ́límọ̀ tí kùránì lò nínú sùràtù nahal nínú sùràtù nahal àyà eighty jamu suf on aswaf níbi tí àná ti sọ pé tó ti sọ wípé wàmí ní aswafi ha wa àwùbárì ha wa àṣàárì ha àfáàfàn wa màtáàn ìlàhìnì sùràtù nahal. aya eighty suratu nahal aya kínní aya eighty. ẹ lọ sí suratu nahal nahal quran sixteen nìyẹn aya eighty aya eighty. Allah subhanahu wa ta'ala ó sọ pé wallahu ja'ala lakum min buyutikum sakanan wa ja'ala lakum min juludil an'am buyutan tastakhifunaha yawma za'anikum wa yawma iqamatikum wa min aswafiha wa awbariha wa ash'ariha afafan wà mọ̀táhàn ìlàhìn ìtumọ̀ aláwo ṣe ibùsùn ni fún yín sínú ilé yín látara awọ ẹran ọ̀sìn ó tún ṣe àwọn ilé àti bàbà kan tó fúyẹ́ fún yín láti gbérìn ní ọjọ́ ìrìn àjò yín àti ní ọjọ́ tí ẹ bá wà nínú ìlú láti ara irun àgùntàn wàmí ní àtiwáàpìá láti ara irun àgùntàn àwùbáàrìá àti irun ràkúnmí wà àṣìárìá àti irun ewúrẹ́ àtàtàn ẹ rí àwọn nǹkan ọ̀ṣọ́ wà mọ̀táàn àti nǹkan ìgbádùn ìlàhìn ẹ tún rí wọn lò títí fún ìgbà díẹ̀ suratu nahal aya eti asofiya ìpìlẹ̀ rẹ̀ ibi tí wọ́n ti ṣẹ̀dá rẹ̀ òun suf suf ló di sofiya. ní ọ̀dọ̀ àwọn onísọ́rífù suwuf suwufun irun ẹran àgùntàn ohun tó bá wá ní ṣe pẹ̀lú irun ẹran àgùntàn ni wọ́n á máa pè ní ok so tábà wá dá sùfíyàtún padà sípìlẹ̀ rẹ̀ tí ṣe irun ẹran àgùntàn ló ń jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ló kẹ́límọ̀ sùf ní ìlò jámù wípé wàmí àtiwáàfì ha látara àwọn irun àgùntàn wá àwòbárì ha àti àwọn irun ràkúnmí wà àṣeárì ha àti àwọn irun ewúrẹ́ àtàtàn ẹ̀yin ènìyàn ẹ̀ ń ṣe nǹkan ọ̀ṣọ́ nínú wọn ẹ̀ ń fi irun àgùntàn irun ràkúnmí irun ewúrẹ́ ẹ fi ń ṣe ọ̀ṣọ́ wàmọ̀táhàn àti nǹkan ìgbádùn ìyẹn ní ṣe pẹ̀lú ìlànà ìjọsìn irun ẹran irun ẹran àgùntàn so la sọ pé gbogbo tó ń kálukú mú wá ẹ sufism is a part of kìíní kan sufism is a part of kìíní kan no no no no no no no gbogbo ẹ̀ ló lulẹ̀ gbẹ́rù mutọ́ọ̀bì kìíní ìlúgà alárọ̀bìyà alfusha kò sí kankan bẹ́ẹ̀ tó tó tẹ̀lé Arabic pure classical Arabic language bí kò ṣe wí pé nígbà tí ilẹ̀ ká wọn mọ́ nígbà tí ilẹ̀ ká wọn súnfí mọ́ náà bẹ̀rẹ̀ sí ní máa gbé oríkì oríkì awo oríkì awo kalẹ̀ ló fi gá sí pé lọ́jọ́ ṣéwù eléyìí ní tí ó tún máa súnfí sí ó yàtọ̀ sí ṣéwù eléyìí ní tí ó tún máa súnfí sí ó yàtọ̀ fún ṣéwù eléyìí wọ́n kálukú wá bẹ̀rẹ̀ sí ní máa jẹ rábúrábú wọ́n ń jẹ rábúrábú pé ah, àwọn ò gbọ́dọ̀ lù àwọn ò gbọ́dọ̀ lù wọ́n ti ń bèèrè pé kí ni túmọ̀ súfì ìtumọ̀ súfì ojú ọ̀nà àwọn ẹni mímọ́ ni ìtumọ̀ súfì ojú ọ̀nà àwọn tó tọ́ sínú ọlọ́ọ̀ ni ìtumọ̀ súfì ojú ọ̀nà àwọn tí ń ṣe síkìrì ni àwọn mi sọ pé ìtumọ̀ súfì oní ẹni tó nífẹ̀ẹ́ ọlọ́run gan ni àwọn kò sọ pé rárá bẹ́ẹ̀ kọ́ ìtumọ̀ súfì wọn làwọn tí wọn làwọn tí tọ́ka wọn mọ́ kágákágá káwọn mọ́ bàálù ni àwọn sì ti lu àsùnfìyà sọ́ọ̀d wàhùmọ́dì fáàb yá mùsádádà ti ṣe yá nísìbà àti táàmù rìbútọ̀ sùfìyà tún ẹ dá padà sí pìlẹ̀ ẹ yọ yàtún kò ń bẹ̀ yàtún ẹ yọ kò ń bẹ̀ kí ló kù ó kù sùf sọ́ọ̀d wàhù fáàb lọ wo ìtumọ̀ short wow pass nínú any dictionary irun ẹran àgùntàn àgùntàn ní irun lára irun rẹ̀ orúkọ tí lábá máa ń pe irun ara àgùntàn òun ni sùf so kẹ́límọ̀ sùf wá jẹ́ mufrat jámù rẹ̀ ni àtiwáf Allah subhanahu wa ta'ala nígbà tí wọ́n ń ka tí ń ṣèrègùn lé wa lórí nípa ìgbádùn ilé ayé tó ń fún wa gbá lọ́nà fún wa sọ wípé wàmí ní àsìwáàfì ha wàmí ní àsìwáàfì ha látara àwọn irun àgùntàn jámù wá ò bá rì á àti látara àwọn irun ràkúnmí jámù wá àṣì àárì á àti látara irun ewúrẹ́ ẹ̀ ń ṣe àfáà wàmọ́tà ẹ ti ń ṣe ọ̀ṣọ́ ẹ ti ń ṣe nǹkan ìgbádùn ilé ayé yín kí nìyẹn ní í ṣe pẹ̀lú lánàá ẹ̀sìn ṣọlá fi sọ wípé the word asòfìyà kò sí nínú Quran kò sí nínú hadith ṣùgbọ́n tá a bá dá asòfìyà padà sí. Si ìpìlẹ̀ rẹ̀ ṣíṣe súùf súùf kí ni wọ́n jẹ́ súùf irun ẹran àgùntàn irun ẹran àgùntàn fífi ṣe aṣọ aṣọ suẹ́tà aṣọ òtútù fífi ṣe blankẹ́ẹ̀tì fífi ṣe àwọn nǹkan míì òun Allah subhanahu wa ta'ala ló ń rí sí. Si, kìí sọ̀rọ̀ kó ìlànà orí burúkú lẹ̀ kọ́ ọmọ ìsìlámù ń bẹ̀ kọ́ wá ní ẹ ìlànà àwọn àzìkìrì ni ṣé ṣúùfù ó túmọ̀ sí àzìkìrì ìlànà àwọn mímọ́ ni ṣé ó túmọ̀ sí mímọ́ ìlànà àwọn tó ọlọ́run ni ṣé ó sí therefore tábàwá pé sùfíyà agásí wípé nísìbàtún ìlà lápsì sùf nísìbàtún ìlà lápsì sùf ó ní pé a fẹ́ ṣe àfíìsì ẹnìkan sí wíwọ aṣọ irun àgùntàn wíwọ aṣọ irun àgùntàn sọjọ́ sí pé linguistically linguistically tí wọ́n bá sọ pé anta sufi ìtumọ̀ ẹ̀ ni pé ó ní nǹkan kan ṣe pọ̀ pẹ̀lú irun àgùntàn bóyá ọmọ hun aṣọ tó jẹ́ onírun àgùntàn bóyá ọmọ ń ta aṣọ tó ní ṣe pẹ̀lú irun àgùntàn bóyá bóyá ọmọ ń tà bóyá ọmọ ń rà bóyá ọmọ ń ràn àti bóyá àwọn bàbá ńlá rẹ tàbáwọn ìyá ńlá rẹ ẹgbọ́ nínú tàn wípé aláṣọ irun àgùntàn ni wọ́n nẹ́tí wọ́n ń pe mọ̀lẹ́bí yín ní aláṣọ irun àgùntàn wọ́n ní à mọ̀lẹ́bí súfínù mọ̀lẹ́bí aláṣọ irun àgùntàn ọwọ́ ìtumọ̀ tó ṣe wẹ́kù gírámà tó ṣe wẹ́kù linguistics nìyẹn ṣé wá ní gbogbo ìtumọ̀ pé àwọn ẹni mímọ́ ni àwọn alọ́kàn mímọ́ ni àwọn aláṣìkiri ni àwọn tó súnmọ́ lọ ni ìtumọ̀ wo ni lìlúgà al-arabiya al-fusha. therefore sùfíyà ìfìyàntì sí ìfìyàntì sí di kíni aṣọ tí wọ́n fi irun àgùntàn hun tabatu wa pè ní àtàsọ́wúfù àì tabaniyàn tàsọ́wúfà yóò àmọ́ túmọ̀ lìgbísíkàlì sí pé takalafa bilamsi sùn takalafa bilamsi sùn. ó la kó máa wọ aṣọ tí wọ́n fi ran àgùntàn òun ó là á bọ̀rẹ̀ ẹ̀ lọ́rùn débi pé lásìkò ooru oní ó wọ̀ lásìkò òjò oní ó wọ̀ lọ́sàn-án oní ó wọ̀ lálẹ́ oní ó wọ̀ lóru oní ó wọ̀ so ẹni tó tàṣọ wáfà ẹni tó tàṣọ wáfà ìtumọ̀ rẹ̀ tó bá lí tó bá láńgbèjì lárúbáwá lọ òní ẹni tó la wíwọ aṣọ tí wọ́n fi irun àgùntàn ọ̀hún tó lábọ́rẹ̀ ẹ̀ lọ́rùn pé láyé tòun o òun ò ní wọ màtíríà òun ò ní wọ aṣọ òfì òun ò ní wọ aṣọ àǹtárá òun ò ní wọ léèsì òun ò ní wọ gíní ṣùgbọ́n òun mọ̀ wọ ìwọ̀nba aṣọ tí wọ́n bá fi irun àgùntàn hun a wà sọ pé tàṣọ́gbàfà fúláàánù tàṣọ́gbàfà fúláàánù lágbájá ọmọ lágbájá o ó ti la wíwọ aṣọ tí wọ́n fi run àgùntàn ọ̀hún ó ti làbọ̀rẹ̀ ẹ̀ lọ́rùn o irú ẹni bẹ́ẹ̀ a wà lẹ̀ máa sọ àgùntàn yẹn a wà ní fàhùwà sùfì fàhùwà sùfì tí ó mọ̀ túmọ̀ sí pé aláṣọ irun àgùntàn ni o. إن إن كان كلمة إن كان كلمة عربية tọ́ba ìyẹn tọ́ba já sí pé kẹ́límà ṣúfù tá à ń sọ yìí o ó ó jẹ́ Arabic origin tó dá sí pé nínú èdè lárúbáwá ló ti jẹyọ kìí ṣe foreign word kìí ṣe foreign word tí wọ́n sọ di loan word sínú Arabic text sínú Arabic lexicon torí wípé possibility wà kó ga sí wípé àwọn tí wọ́n mú kẹ́límọ̀ yẹn wá inú èdè wọn ló wà lọ́gbàwá wá lónìí ẹ̀ into its lexicon Arabic lexicon wọ́n wá lò lò wọ́n wá yà lò ló fi wá di ara èdè wọn kì ṣe pé gédè wọn nípìlẹ̀ so ìtumọ̀ pé súùfù irun àgùntàn ni lọ́dọ̀ lárúbáwá àtúbẹ́ẹ̀ torí táwọn ọmọ súùfù sí nìyẹn bọ̀ tó bá lọ já sí wípé wàyínká nàgẹ́rù kálímà àrọ̀bìyà fìlà áfìlì bọ̀tọ́ bá lọ dásí wípé kẹ́límà súùfù yẹn o kì í ṣe Arabic word originally fàlàmáàna fi lóga alẹ́ àrọ̀bíyá wàlá fìlì Islam fàlàmáàna fàlàmáàna láhù fi lóga alẹ́ àrọ̀bíyá wàlá fìlì Islam díàtọ̀ wáà wí wáà wí àà àà àà. stressing ourselves. Why are we putting ourselves into stress, unnecessary stress? Ah, níbi ẹni yẹn. Tí ẹ bá ti original Arabic word. Àdásí pé ọ̀rọ̀ yìí ò ní ìtumọ̀ nínú èdè Lárúbáwá kò sì ní nìyẹn nínú Ìsìlámù. Ẹ gbọ́dọ̀ mi yé, bá gbà pé kẹ́límọ̀ lárúbáwá ló ní láti pìlẹ̀ rẹ̀ kò nítumọ̀ kan ju wípé ìfìyàntì síbi wíwọ ìfìyàntì sí ara irun àgùntàn sùfìyàtùn ìfìyàntì síbi irun àgùntàn torí pé sùfìyàtùn ìpìlẹ̀ rẹ̀ ó máa jẹ́ sùf sùf sì ní irun àgùntàn ni kò nítumọ̀ míì bọ̀ tó bá lọ dá sí wípé láti pìlẹ̀ kẹ́límọ̀ sùfíyà kìí ṣe kẹ́límọ̀ kìí ṣe kẹ́límọ̀ àrọ̀bíyà láti pìlẹ̀ but ó jẹ́ lóhùn ọ̀sẹ̀ mọ̀ pé nínú èdè kọ̀ọ̀kan a máa ń eh, a máa ń pe kinní kan ní àyálò èdè tó bá jásí tí lábáwá yá èdè yẹn lò ní ó yá lọ́wọ́ àwọn tí wọ́n ní wọ́n ìtàkùn amọ̀dé sọ̀bọ̀ ara wa. lórí nǹkan tí ò lárúbáwá tí o sì kan islam kọ̀ọ̀kan lárúbáwá wọ́n yà lù ní kọ̀ọ̀kan islam ni ó fi sínú kùránì ni ó fi sínú hadisi kẹ́lẹ́mọ̀ sòfíà ni ó fi sínú kùránì ni ó fi sínú hadisi tàbá kọ̀ọ̀kan lárúbáwá adásí pé kẹ́lẹ́mọ̀ yẹn o ni nípìlẹ̀ bá wá sòfíà ìpìlẹ̀ máa ẹran irun ẹran àgùntàn. ṣé wá ní gbogbo àwọn ìtumọ̀ míì tí wọ́n mú wá bíi kí wọ́n sọ pé sùfíyà ìtumọ̀ ẹ̀ ní alùsùfà irọ́ ni sheikhul islam ibn taymiyyah rahimahullah nínú alimujallad alihadi asha alimujallad alihadi asha nínú ìdí kọkànlá fatawa wọn tí wọ́n pè ní àtàsọ́gù nígbàtí sẹ́kùlù táàmù sàlàyé ń bẹ̀ ó ní ẹni tó bá sọ pé sùfíyà o wọ́n fàyọ látara ahálùsúfà ahálùsúfà ó ní ó wá di sùfíyà sùfíyùn ahálùsúfà ló wá di sùfíyùn wàá wà gálàtún àti sọ́ni àtẹ́ni ìyánáhu làwùkádà kàbáàlìkà làkìlá sùfíyùn sùfíyùn tọ́ba dá sí pé tí wọ́n sọ ohun bẹ́ẹ̀ lórí tá a bá fẹ́ ṣe ní síbà sí sùfà sùfíyàtùn ló máa jẹ́ sùfíyàtùn ó fún sùfíyàtùn sùfíyàtún tabase nísìbà tabase nísìbà sí sùfà gbàgede mọ́sáfí fàájà mọ́sáfí ló ń jẹ́ bẹ́ẹ̀ so àwọn sàábà kan bẹ tó ga sí pé a mọ̀ wọ́n sí ahalu sùfà àwọn ará gbàgede tí wọn ò ní gá tí wọn ò ní go tí wọn ò ní ilé ìbì kankan tí wọ́n lè wọ̀ sí àdéhùn bá gbà wọ́n láàyè ní fàràǹdà mọ́sálásí rẹ̀ so tó bá dá sí pé sófà òní wọ́n fẹ́ kílèmù ha gramatikali wọ́n rọ́ọ̀gì wọ́n ti gbé gbági tàbá fẹ́ ṣe ní síbà sí sófà kò ní jẹ́ sùúfìyàtún kò ní jẹ́ sùúyẹ onídàbádì nítorí máa jẹ́ ni sùfìyàtún sùfìyàtún sọ́dọ̀mọdù fáf ṣẹ́dá kẹsọ̀fì àti yá mushaddada sùfìyàtùn sùfìyàtùn wọ́n yàtọ̀ sí sùfìyàtùn àwọn òkà sí pé òwúlẹ̀ mọ̀ nǹkan pè wọn òwúlẹ̀ mọ̀ nǹkan pè wọn mọ̀ nǹkan pè bẹ́ẹ̀ nìkan sọ fún méjọba wípé ọlọ́run dákọ̀ sún nínú kùránì ọlọ́run dákọ̀ sún nínú kùránì mo ní ń bọ̀ lọ́wọ́ àwa ni fi súfì Ibrahim wa Musa tí súfì Ibrahim wà Musa mu ní ah, àgbákò lélẹ́yìí o àgbákò ní mùkádàmù eléyìí o fi súfì Ibrahim wà Musa kí ni jẹ́ fi súfì fi sùkù fi sùkù sùkù sọ́ọ̀d tó ha tó gbadọ́mà fa tó gba kẹsìrọ̀ fi sùkù Ibrahim wà Musa sùkù ó yàtọ̀ fún eléyìí ní isa eléyìí ní ẹ̀yẹ́sùfì ó yàtọ̀ fún súfì orí mo ti pè yẹn súfì sọ́ọ̀dù ọgbà dọ́mà ọgbà wà mọ́dì fáà ọgbà kẹsírọ̀ ó sì ní yá àmọ́dì nínú súfì mí mí mí mí súfì mí mí mí mí mí mí mí mí àmì mẹ́rin níbẹ̀ lórí rẹ̀ tabaníká yorùbá láìsí ẹ̀ súfì ó yàtọ̀ fún súhù súhù súhù súhù ọ̀nà ní kó yàtọ̀ síra wọn súfì ó yàtọ̀ fún súhù àmọ́ torí pé onípèkúpè láyé ó ń pèkúpè láyé lọ́rùn ní lẹ́ẹ̀tí ìmọ̀lẹ̀tọ̀ láàrin súfì àti súhù tó dèrò nínú àyà fi suhufi Ibrahim wa Musa so the same problem náà lẹ wá ní báyìí tẹ bá túmọ̀ pé à ah, sufiya àwọn tí wọ́n ń bá àwọn sàádé àwọn tálíkà ọlọ́nu àwọn sàádé jókòó pọ̀ nìyí àwọn tí máa ń sun fàràǹdà mọ́sálásí bákólì mọ́sálásí ànẹ́bì ní bá jókòó pọ̀ nìyí orúkọ bákólì ń jẹ́ sófà. So àsùfà àwọn tí wọ́n sùn bẹ̀ tí wọ́n sọ̀rọ̀ àwọn díẹ̀ tí ń sùn bẹ̀ ni ahàlùsùfà tẹ bá wá fẹ́ yọ ahàlùkù bẹ̀ tẹ fẹ́ mú yà ní sígbà wọlé yóò àjẹ́ sùfìyùn sùfìyùn tíjámẹ̀ máa jẹ́ sùfìyùn sùfìyùn so sùfìyùn sọ́ọ̀dù yẹn òun ò ní ní mọ́dì ká ní mọ́dì wàkìlá nísìbá ìlà asọ́fù alimukọ́dà bẹ́ẹ̀nà yẹ́dá ìlà wọ́n tún dé wọ́n tún gbé tùmọ̀ mí ìdè wọ́n tún ní ẹ kò túmọ̀ sí kò túmọ̀ sí alùsùfà ẹni tó tún túmọ̀ sí ni kí ni ní tó túmọ̀ sí ni pé àwọn tó gba sáfù wájú mọ́lọ́ lọ́wọ́ àwọn tí wọ́n gba sáfù wájú mọ́lọ́ lọ́wọ́ tó ga sí wípé àwọn ni first sáfù níwájú ọlọ́run bá lékè ọlá wàá wà aidan galat àṣetú ni àṣetú lẹ́tún sọ̀rọ̀ àṣe ni irọ́ lẹ́tún pa wò irọ́ lẹ́tún pa nítorí wípé fa ináhu làwùkánà kazalika làkìlá sọfíìyùn sọfíìyùn sọfíìyùn tó bá gásí pé bẹ́ẹ̀ lórí sọ́fù sọ́fù tábà wá ṣe ní síbàtì sọ́fùn tábà ṣe ní síbàtì kí ló máa jẹ́ ó máa jẹ́ sọfíyùn sọfíyùn sọfíyùn kìí ṣe súfì kìí ṣe súfì ah, èyí ń súfì nǹkan bẹ̀rẹ̀ ara yìí o ah, nígbà táwọn àfáà tún jáwọ́ rántí bẹ́ẹ̀ yẹn wọ́n tún jáwọ́ tún lulẹ̀ bẹ́ẹ̀ o wọ́n tún dé jọ́kàn wọ́n tún ní rárá ẹ ìtumọ̀ súnfí wákìlá nísìbá ilà tọ́fùwà nísìbá ilà tọ́fùwà mìnìkọ́lìkìlá wọ́n tún ní ẹ súnfí yẹn àwọn ṣẹ̀dá rẹ̀ látara kẹ́límọ̀ sọ́fùwà sọ́fùwà àwọn ẹni àmì rúró àwọn ẹni ẹ̀ṣà nínú àwọn ẹ̀dá ọlọ́run pé látara sọ́fùwà làwọn ti fàyọ làwọn ti sọ di sùfìyàtò wàhùwà gánàt wàhùwà gánàtò àtẹ̀tún náà náà ẹtún lulẹ̀ náà tún ni ìyánáhùn làwọn kan náà kàdálíkà làkìlá sọfàwíyùn sọfàwíyùn sọfwíyùn sọfwíyùn sọfwà ni sọfwà ni mímọ́ mímọ́ sọ́fúà òkè e, ohun tó mọ́jù nínú nǹkan ní jẹ́ sọ́fúà so yóò jẹ́ sọ́fúwí sọ́fúwí sọ́fúwí bóò ní sọ́fúwí bóò ló ti wá jọ súnfí ẹ̀tún lulẹ̀ gbìí ẹ̀tún lulẹ̀ wọ́n máa tún dé jọ̀ kan wọ́n máa tún dé ah ṣe sórí lákọ̀ọ́kọ́ àwọn lulẹ̀ àwọn ní sùfíyà látara hálù sùfà ni àwọn lulẹ̀ ń bẹ̀ àwọn gbà àwọn tó dénjọ́ kan àwọn tó ní kẹ́límà sùfíyà o látara asọ́fù alimokọ́dàm bẹ́yìnà yádá ìlà àwọn tó lulẹ̀ ń bẹ̀ àwọn tó dé lọ́jọ́ kan àwọn tó ní kẹ́límà sùfíyà o nísbà ìlà wa mẹ̀nìkánìkì láì àwọn tó lulẹ̀ bẹ́ẹ̀ àwọn ti wá gẹ́ẹ̀tì túmọ̀ ẹ̀ báyìí ṣé kò bá tó gbọ́n léde pé kí wá ní níbo lẹ ti ṣẹ̀dá orúkọ yìí níbo lẹ ti ṣẹ̀dá orúkọ yìí wọ́n bá ní ha nísìbàtún ìlà sùúfàtún sùúfàtún ìlà sùúfàtà ibùnú basharun ibùnú adéhìn ibùnú tọ́ọ̀bì kọ̀ wọ́n ní sòfíà tó yẹn àwọn ṣe àfitì ara àwọn sí ọ̀dọ̀ arákùnrin kan torúkọ rẹ̀ jẹ́ súfà súfà súfà bùnú bashar bùnú adin bùnú tọ́ọ̀bì kọ̀. qabilatun min al-arab ṣe rí súfà yìí ọmọ báṣárù yìí ìdílé kan ni wọ́n nínú ìdílé lárúbáwá káànù ìjàwìrú náà mẹ́ka tí wọ́n ìjàwìrú náà di mẹ́ka wọ́n jẹ́ nébọ̀ ní mẹ́ka wọ́n jẹ́ olùgbé ìlú mẹ́ka mẹ́nà zaman alikodim látìgbà látìgbà tó ti pẹ́ gan-an kó tó di pálẹ̀ dìde yóò sábò ilé àlùsá wọ́n máa ń ṣe àfitì pé àwọn tí wọ́n máa ń ṣẹ̀sìn bí wọ́n ṣe máa ń ṣe ńgbà náà lọ́hùn kábẹ́bí tó dé wọ́n máa ń ṣàfitì sí ẹbí wọn. wàhálà àti yìí وإن كان موافقا للنصب للنصب أو للنسبة من جهة اللفظ kódà kò gá sí wípé ṣúfàtù tá a bá ṣe ní síbàsí tí ó máa jẹ́ ṣùfíyàtún nínú èdè ṣàkèmú tá a bá ṣe ní síbàsí ṣùf ṣùf yóò máa jẹ́ sùfíyà tó nù tàbá wá ṣe ní sígbà tí súfà tó nù náà òun náà máa jẹ́ sùfíyà tó nù súfà tó nù sùfíyà tó nù òkè mìjí àti lùgà ní lẹ́gísíkálẹ̀ bá ṣe ṣe ní sígbà tí súfà tó máa jẹ́ àbájáde rẹ̀ náà ló máa jẹ́ àbájáde tá a bá ṣe ní sígbà tí. suuf fa inahu daifun o se wa so yi o o wa le li ana ha hu la yigairu mashhurin tori pe idile se nda ko e ni ka ko mo won o gbajuma wala ma'rufin inda aksara an-nusat ọpọlọpọ awọn tí wọn ti náà wọn ò wọn ò ọmọ wọlé anáhu làwọn nùtìbà nùsàkù ilẹ̀ ahùláì fi sámánì sọ̀hábà wọ̀tàbíhìn wọ̀tàbíhìn àwùlà kẹwàá fìlà ìtì sáwọn sàábé kẹrẹ fìlà sí ìdílé àwọn sàábé ìdílé àwọn tábìyìn àbí ìdílé àwọn tábìyìn tábìyìn fún yín àwọn tá a mọ̀ nú ẹ̀sìn kẹ́ ẹ̀ àtàtì ara yín mọ́ wọn sí olóore fún yín ju àwọn tó dá wípé wọn ò dé bá islam ànẹ́bí ò dé bá wọn. then wàlíànà gọ́ọ̀lìbà mọ̀ntàkàlà màbẹ̀yìsìmì àsùnfì náà yáàrí fún hábíyí kọ́bìlà àti pé majority inú ẹ̀yìn tẹ̀ pèrè ayé sùnfì èwo ló mọ̀ ọ́n. ṣúfà ọmọ báṣárù nù yín ná wàláyé dídọ́ àyẹ̀kù náà mùdọ́fáàní lákọ̀bí láfin fìlì gàhìlìyà láwùjú dàláhà fìlì islam kò sẹ́nìkanu yín náà ṣe ìgbàyẹn ṣúfì lónìí tó gbọ́dún sí kí wọ́n ti àfitì òun sí ìdílé àsìkò gàhìlìyà kí wọ́n ṣàfitì òun sí ìdílé àsìkò gàhìlìyà tí ò ní orí pamọ́ nígbà tí islam dé bá àwọn ará mọ́kà tọ́ òun tá à ń sọ rè àwọn oníṣúfí tí ẹ bá ní kéènì tó mọ́kọ wọn according to grammar according to language sùfíyàtùn a lè mú jáde látara alùsùfà. sùfíyàtùn ló máa jẹ́ kò lè jẹ́ sùfíyàtùn àti lè mú sùfíyàtùn jáde látara àsọ́fù tàbá fẹ́ mú nísìbà jáde látara àsọ́fù ó máa jẹ́ sọ̀fíyàtùn sọ̀fíyàtùn kò lè jẹ́ sùfíyàtùn bákan náà a lè tún mú sùfíyàtùn jáde lára sọ́fúà ara sọ́fúà. tá a bá fẹ́ mú yá nísìbà jáde látara sọ́fúwà ó máa jẹ́ eh, sọ̀fúwíyàtùn sọ̀fúwíyàtùn sọ̀fúwíyàtùn ló máa jẹ́ kò ní jẹ́ sùfíyàtùn ṣe wá rí option kẹrin tó sẹ́kùnlẹ̀ fún yín tẹ́ ẹ ní ẹ̀sìnráìtì sí ọ̀dọ̀ sùfà. ọmọ báṣárù who is who is ṣùfà àlùwà sọ̀háàbí àlùwà táàbì àlùwà táàbì mùtàbí là láàláàlá ìdílé kan ló ẹni ẹ ti jẹyọ tí orúkọ ìdílé ẹ ti parẹ́ ní àsìkò tí ìsìláàmù dé ìlú Mẹ́kà kódà kò dá sí wípé a lè ṣẹ̀dá a lè ṣẹ̀dá sùfíyàtùn lára sùfàtùn sùfàtùn gẹ́gẹ́ bá a ti lè ṣẹ̀dá sùfíyàtùn látara sùfùn sùfùn kí wá nìyẹn ní ṣe pẹ̀lẹ́ sí wa tẹ̀síwá lọ gbé sùfíyàtùn tàbí tàfáwùfù tẹ wá gbélé tẹ sọ di èsì mọ́ra yín lọ́wọ́. ìyàtọ̀ kejì nìyẹn o wípé ṣiṣẹ́ ṣiṣẹ́ ọba àwọn oníṣúfí débi wípé gbogbo ìtumọ̀ tí wọ́n mú wá fún ṣùfí yàtọ̀ nù gbogbo ẹ̀ ló lulẹ̀ tó jẹ́ ìtumọ̀ awo tẹ́lá tó dọ́dọ̀ ṣéwù míì ohun tí ó tún pè túmọ̀ sùfíyà yóò tún yàtọ̀ tẹ bá tún dọ́dọ̀ ẹlòmíì ohun tó máa pe ìtúmọ̀ sùfíyà yóò tún yàjọra simply because òǹkàlùkù ń ronú òǹkàlùkù ń ronú nínú ọpọlọ rẹ̀ pé ah ìtumọ̀ wo láàfún kínní yìí o táwọn alùsúná ó fi wá lọ́rùn sílẹ̀ o ìtumọ̀ wo la máa fún o tí wọ́n fi járí mú mi o ó ní nǹkan tó ṣẹlẹ̀ sí wọn ohun tó ṣẹlẹ̀ sí wọn nìyẹn wọn wá mọ̀ wípé ẹni tó mọ̀ nǹkan ti pamọ́ kó rántí ẹni tó mọ̀ wá wọn ò mọ̀ wípé báwọn ṣe ń mú àwọn ìtumọ̀ wá là ń ṣẹ́rí ẹ̀ sí láńgbèjì sọ́lọ́ọ̀nù láńgbèjì a ti gbà pé kò lọ nínú ìsìláàmù according to ìyàtọ̀ àkọ́kọ́ wípé láàtú jadùkẹ́límà sùfìyà في القرآن ولا في الحديث Okay? So, yàtọ̀ kẹta nasha'a fi as-sunnah منذ نشأ الإسلام نشأت السنة منذ نشأ الإسلام سنة bẹ̀rẹ̀ láti ìgbà tí islam ti bẹ̀rẹ̀ ni wọ́n jọ bẹ̀rẹ̀ papọ̀ ni lẹ́hànà mọ́níhájálì islam asúnà torí pé mẹ́tọ́dù islam gangan ni súnà súnà àmẹ́bí o lè rí islam ṣe ilá bí súnà àfi pẹ̀lú kíni súnà bó bá fẹ́ kírun ó kí pẹ̀lú súnà tó bá fẹ́ gbàwẹ̀ ó gbàwẹ̀ pẹ̀lú súnà tó bá fẹ́ yọ zàkà ó yọ pẹ̀lú súnà tó bá fẹ́ ṣe hajj ó ṣe pẹ̀lú súnà bó fẹ́ ṣe umura ó ṣe pẹ̀lú súnà bó fẹ́ yọ náfìlà ó ṣe pẹ̀lú súnà kullu shay'in bi súnà al-islamu kulluhu bi súnà manhajuhu as-súnà. in fact bó o bá fẹ́ wí kẹ́lí mọ́tò tọ̀hìn kẹ́límà ashadu an la ilaha illallah wa ashadu anna muhammad rasulullah wọ́n wí pẹ̀lú sunna torí bí mo ṣe wí yẹn ashadu an la ilaha illallah wa ashadu anna muhammad rasulullah la tujadu fil qur'an innama tujadu fi sunna ààrí báyẹn nínú kùránì ibo la inú súnà nẹ́bí la ti ló mú káwọn àfáà sọ wípé nasha ati asunna mundu nasha a ali islam lè ẹnna mani hajj ali islam sunna. islam àti sunna ọjọ́ bẹ̀rẹ̀ ni nítorí wípé ìlànà ìsìláàmù òní súnà wàmọ̀nsálàkà máa sì wà á mọ̀nìhájúhú àlìbìdíà ẹn bá wá lọ tọ ọ̀nà míì yàtọ̀ sí ojú ọ̀nà súnà láti ṣe ìsìláàmù ojú ọ̀nà tó yàn yẹn bìdíà ni wàá mọ̀ sùfìyà awi tasawuf ṣe wá rí sùfìyà tàbí tasawuf kọ́lá ṣékùn islam ibùdó tẹ̀míyà rahimahullah ṣékùn islam ibùdó tẹ̀míyà nínú àlìmùjáládù kọkànlá yẹn náà ní o bàbá sọ́nbẹ̀ wípé fa innahu awwala ma zaharati asòfíà minal basra bàbá ní for the first time in history tí ohun tí ń pè ní sòfíà tó máa bíà inú àwùjọ basra ní Baghdad ní orílẹ̀-èdè Iraki ibẹ̀ ló ti súyọ. ibẹ̀ ló ti súyọ níbo ni islam àti súnà ti ti bẹ̀rẹ̀ ìlú mọ́kà ìlú mọ́kà létà létà ni islam wá wọ iraq sítì kan ni básírọ́ ní baghdad baghdad wá bọ́ sí abẹ́ iraq ó dàbẹ̀ ni pépà that is the capital Iraq tí n bá ṣe mistake so for the first time in history tí n ti ń jẹ́ àsùnfíyà bá a ṣe pé yẹn tí ó tó máa jẹyọ láàrin àwùjọ ó jẹyọ nìyẹn ní bàtìrọ̀ ó jẹyọ ní bàtìrọ̀ ní orílẹ̀-èdè Iraq wàkọ́ọ́lá ìdán ṣékùn Islam bínú tẹ̀míyà ó tẹ̀wájú ó ní amalaflu asufiya ṣe rí kẹ́límà ọ̀rọ̀ tá a pè yẹn asufiya fa innahu lam yakun mashuhuran filikuruni asalata kẹ́límà sufiya yìí kò gbajúmọ̀ rárá láàrin ọgọ́rùn-ún mẹ́ta ọdún àkọ́kọ́ ẹ̀rí pé bàbá onísọ̀rọ̀ tó kí sọnù àwọn náà sọ bẹ́ẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀ pé ẹ ṣùgbọ́n lọ́ńṣìn sufi ló wá ṣẹlẹ̀ lẹ́yìn ọgọ́rùn ọdún kẹta àkọ́kọ́ so àsòfìyà ẹnìkan kan ò mọ̀ ní ọgọ́rùn ọdún àkọ́kọ́ ní Islam táwọn yẹn ti mọ súnà táwọn yẹn ti fi súnà ṣe Islam wọn ò mọ sòfìyà ní ọgọ́rùn ọdún kejì táwọn yẹn ti ń lo súnà níbi wọn ò mọ sòfìyà nínú ọgọ́rùn ọdún kẹta ní kété sí ọgọ́rùn ọdún kẹta parí òun ni kẹ́límà sòfíà lọ́ba di tó gbajúmọ̀ ní basirọ ní baghdadi ní orílẹ̀-èdè iraq wàkọ́ọ̀lẹ̀ aidan sheikul islam bunu taimiya nínú mùjẹ́lẹ́dù àtàsọ́wúfù wọn ẹlẹ́ẹ̀kọkànlá rẹ̀ wọ́n sọ wípé fainahu حول ما ظهرت الصوفية من البصرة وأول من بنى دويرة الصوفية بعد أصحاب عبد الواحد بن زيد Bàbá ní àlefẹ́ for the first time in history tí ìtàpè ní sùfíyà tí ó fojú hàn ayé ó fojú hàn ayé láti ilẹ̀ bákírọ́ nílùú bákírọ́ ni o Ìsìláàmù ti ń bẹ three hundred years ago three hundred years back before the emergency of Sufism. wà á wá lùmọ̀ bá náà du wẹ́ẹ̀rẹ́tù àsòfìyà ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ kọ́ ilé kótópó kan ilé kótópó kan ọ̀t ilé kótópó kan ahéré kan. Fusufi súfí báàdù ashabi abdulwahid bunuzaid àwọn kan nínú àwọn èèyàn arákùnrin tí wọ́n ń pè ní abdulwahid ọmọ zaid òun ni ẹni náà tí àwọn kan nínú àwọn èèyàn rẹ̀ tí wọ́n ń tẹ̀lé lẹ́yìn àwọn ni wọ́n ra kọ́ ilé kótókó kan fún so wọn ò wulẹ̀ gbé súfì wọnú mọ́sálásí torí pé nígbà náà wọ́n mọ̀ pé súfì dúró lọ́tọ̀ ni.